awudubilayi minna shaitan rajim bisimilayi rahman rahim adukọlọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọlẹkùn kàti gẹfà nàbí wa sallallahu alaihi wasallam eléyìí ni ètò yẹn tó wa dáwàtúlẹ hak ìpèpè òdodo tí wọn ò lù tí máa ń sẹtìgbà ẹnì kọ̀ọ̀kan wa nínú oṣù Ramadan báyìí abẹ́lẹ́wọ̀n balikọ́lá bóyá àwẹ̀ náà sì ń lọ báyìí tí ń kásẹ̀ lẹ́yẹ kọ̀ọ̀kan kọ́lọ́n kọ́kọ́ àkúnrẹ́ tí yọ gbàjá kọ́lọ́n kó sì yọ́nú sí wa nínú rọmọdán lẹ́yìn rọmọdán kó tó má bínú sí ẹnì kọ̀ọ̀kan wa àwọn sításù wa wọ́n ti wà ń kalẹ̀ pẹ̀lú wa nídàájí tòní láti máa bá ní yànnàná àwọn agbọ́nrin ẹ̀sìn èyí tọ́jà yìí pé yóò tún mú ẹnì kọ̀ọ̀kan wa lékún sí níbẹ̀rù ọlọ́run lágbọ̀ọ́yé ẹ̀sìn àwọn sításù wa Suleiman mọ́rìl awal amúbíẹ̀yà wọ́n ti ń bẹ pẹ̀lú wa ní ìdajì tòní ẹ̀yin olùgbọ́ wa ní ìdajì tòní ibi tí ọlọ́run bá lékè ọlákàdàrà pé kí a máa lọ látara béèrè oríṣiríṣi béèrè láti gbà lọ́tọ̀dọ̀ àwọn èèyàn yìí pé tasọmọ́jú gbẹdìẹ ká máa lọ bá àwọn afá tasọmọ́jú gbẹdìẹ á sì ní ṣòro àwọn ìyá wa lọ́sísí látọ̀ oríṣiríṣi ọjà ni wọ́n ti pè káàkiri pé téèyàn bá ní ṣòro kí ni ìgbésẹ̀ téèyàn ó gbé àti pé ìṣòro sóti ní í ṣe pẹ̀lú pọ́lọ́ jọ́nú síyàn ni àbí bínú síyàn bí ìṣòro bá sì wà dé ọ̀nà wo la máa ń gbà tá a fi jáde kó nu ìṣòro torí pa àti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ yìí pé ká má jogun ká sì má ṣègbẹ́rẹ́ ká má di tíà ó ti yí abáyé ṣùgbọ́n náà wò láfi gbọ́n bí ìṣòro fálíyà tafaddal. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún wà pàdé ní orí ètò yìí ní ọ̀túnlọ́tún kó lémi àti kún ní dáadáa kó sì bá ní sàlékún kí àti gẹrẹ fáwọn sọlá sálám ẹn tọ́nà láti bá máa jẹ́ kẹ̀ fún gbogbo ayé ní èní insha Allah ta'ala ọ̀rọ̀ tí atọ́kùn bá ní sọ iná ni ó máa jẹ́ àkùrí ọ̀rọ̀ wa nípa wípé àdánwò gangan fúnra rẹ̀ ǹjẹ́ ìmọ̀ túmọ̀ pọ́lọ́mọbò nífẹ̀ẹ́ yàn ó ní fi máa fàdánwò kàtí bá ti ń kírun àbí bẹ́ẹ̀ bá ti ń sin lọ́hùn nǹkan kan ọ̀gbọ́rọ̀ kàmánú àdánwò yìí ni tí àwa èèyàn tí a sì gbọ́ tọ́jọ́ wípé àsìgbọ́ yìí òun ni ọ̀padà ń kóbá lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam tí Allah subhanahu wa ta'ala tó sọ alukurani kalẹ̀ fún alasara nsọ fún alukurani ní suratul baqara yìí pé a'udhu billahi minash shaitanir rajim warabbiwannakum bishay'in minal khawf wal ju'i wa naqsin minal amwali wal anfusi wath thamarat wa bashiris sabirin anabi sallallahu alayhi wa sallam sọ fún wa yìí pé a máa dẹ̀yìn wò ní tá a fi máa dẹ̀yìn wò bishay'in minal khawf a lè dẹ̀payà sí ń gbà mí kódà ọlọ́mọsọ àsìmí àti ń bi ìpayà o ìgbà míì wàlìjúrì alẹ́ da ibi sí yín nígbà míì kódà wà nàkùsìn mìnà àmúhàl alẹ́ jẹ́ dúkìá yín ó dínkù bí kílí ó jóná kókò ní accidenti kókò oorun bí kílí ó jóná láwọn kata àṣàlàyé yìí bákan náà wà nàkùsìn mìnà àmúhàl wàlà ànfùsì ìgbà míì alẹ́ pa èèyàn tọ́jẹ́ wípé ojúlólùfẹ́ yín alẹ́ mú lọ ó lè jọ ọmọ ó lè jẹ́ àbá ó lè jẹ́ yàwó wàthamarot nǹkan oko yín ó lè dínkù ńgbà mí kí ẹ ti wò pé nǹkan ayé kó jóná mébé kí sùn yín kó jóná mọ́ inú ebè kí ẹ̀gẹ̀ kọ́mọ́ta so alọ́sàwání wàsàsàlám ẹni tí n bá fẹlẹ́ yìí kàn wọ́n bẹ ṣeré sọ́ọ́bìrín tọ́ba yẹn lè ṣe sùúrù tí yóò wí ìkú yìí tọ́gbà pé mi ọlọ́wọ́ bá náà mo mélé ìwà bá wà bá ń fún ròó dùnú lórí sùúrù rẹ̀ tó ṣe bákan náà anabi sallallahu alayhi wa sallam tọ́lọ̀ tó sọ̀rọ̀ kuran kalẹ̀ fún arúsọ̀rọ̀ mani sọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ suratul ankabut wípé a'udhu billahi minash shaitanir rajim ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun ṣé n táwọn yẹn ń wò ní pé táwọn sọ pé agbọ́dọ̀ngbọ́ ṣe agbọ́dọ̀ngbọ́ ṣe nkírun ànkírun o bó ni àṣẹ àìsílámù náà ni ṣé wọ́n ti anabi sọ̀rọ̀ sáwọn wa bá ní clear rẹ̀ tán wípé kó wá lè bá a jẹ́ ìtutù ojú fẹ́mi àtẹ̀yìn ká má bàa kàyà òkè ká lè bá a gbà pé tí ó so ń yóò ṣe láyé kọ̀sọ̀gbọ́n tó fẹ́ dá sí Allah subhanahu wa ta'ala a kàn máa bẹ ni pé dákun dáadáa ni ọmọ yọjú sí anúgbèsè ayé wa a mara wọ́ra ṣẹ̀ anabi sọ̀rọ̀ sálàm ó ní ashaddu nasi bala'an alambiya anbiya àwọn tí Allah subhanahu wa ta'ala tó fi àdánwò kàn jù láyé tó palẹ́kọ́jù àwọn ànábì rẹ̀ ni thumma al-amthal fal-amthal bákan náà béèyàn bá tún ṣe wáárí sí Allah subhanahu wa ta'ala àwọn tí wọ́n máa tẹ̀lé àwọn ànàbí àwọn àfáà ní nígbà náà ní ajogún àwọn ànàbí ọlọ́run ní àwọn àfáà dáadáa àwọn àfẹ́sìn bákan náà àwọn tí wọ́n tún máa tẹ̀lé àwọn eléyìn ó ń la àwọn as-salihun àwọn tí wọ́n bá jẹ́ ní ire bá ṣe dá a subhanahu wa ta'ala tó bẹ́ẹ̀ náà ni àdánwò rí ó sì máa tó àwọn sọ̀sán wípé alọ́sọ̀tàlá yóò máa dọ́mọnìyàn kọ̀ọ̀kan wò bí kọ́dìrì ìmánì bi ìmánì rẹ̀ gbígbàgbọ́ rẹ̀ sọ̀rọ̀ ń bábà ṣe tó fàyínkáànà fi díìnì yìí sọ̀láàbà tó bá jẹ́ pé n tó ti dúró dídé ni pé ìwà ẹ̀ ń tọ́lọ́ máa kó gbé wá òun zida fi ìbàlá ìhìn bàdà wúru ẹni báyọ̀ bàdé kò ní í ma bí ẹni tọ́jà yìí pé ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kò ni wà mẹ́n kíánà fi díìnì rí kọ̀ ẹni tọ́jà pé ẹ̀sìn rẹ̀ ẹ̀mí rẹ̀ ò yí tó bó ṣe kó fìfà ánìwò bọ́lọ̀ bá fẹ́ fàdánwò kọ́ńtọ̀m yóò jẹ́ kádànwò yẹn kó segin ni o kọ́mọ níbà ṣùgbọ́n bí yàn ṣe rí sí Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni àdánwò rẹ̀ ṣe máa tó fúdi èyí a wàá fi ànábì sọ̀rọ̀ sálàm a fi ṣe àpẹẹrẹ wípé ǹjẹ́ ẹnìkan bẹ́nu èmi àti iná tọ́ da tọ́ni sọ̀rọ̀ sálàm níwájú Allah subhanahu wa ta'ala ǹjẹ́ nìkan bẹ́ẹ̀ nù èmi àti yín bí tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ tó sàlám a máa wá ka àwọn àdánwò ilẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó fi kàn ní sàlám tó sì jẹ́ pé òun náà lọ́rẹ́ rẹ̀ tọ́jà ayò rẹ̀ jùlọ kí ló wáá fà tá àdánwò fi rí báyìí ìyá wàá fi ọ̀rọ̀ ànábì sàlám láti fi parí rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ni fámìlì òun ibẹ̀ ni ọ̀tá àwọn wà ẹ dákun jàmáà láti ilẹ̀ tẹ́lẹ̀ ká tó tiẹ̀ sọ̀rọ̀ òun fámìlì ọ̀ fámìlì kí ni tó tó ní ìpàjú fún yàn láyé kéèyàn wà láyé ìkọ́mọ̀dà bàbá àti ẹ̀ mà pé bàbá tó bí mi rè hamza sam kọ̀ fún bàbá rẹ̀ àdánwò àkọ́kọ́ tó galilei kí ló tó tó àdánwò láyé nígbà téèyàn gbájú bí ẹgbẹ́ mo ti ń fẹsẹ̀ lélẹ̀ mo ti ń ọmọ ọdún mẹ́rin márùn mẹ́fà kí wọ́n tún mú yé èèyàn sọ́dọ̀ ìgbà téèyàn fẹ́ máa gbádùn ìyà ńlá hamza sam tó pàdánù màmá rẹ̀ tí yóò sì mọ̀mọ̀ fún ma hamsa salam bá bọ̀ báyìí bá bọ̀ báyìí ẹni tí ó tún gbà sọ́dọ̀ tọ́jà bàbá rẹ̀ ìgbà tó náà tó ń ráyè máa sọ pé ọmọ ń yọ ká máa fúláyè kọ́ yọ ká máa jẹ́ kí ọwọ́ bàjẹ́ kan ọkàn ìrànlọ́n tún bá bàbá náà sọ́dọ̀ hamsa tún bá bọ̀ báyìí tún bá bọ̀ báyìí nígbà tí ó di wípé yọ dàgbà ìmọ̀ àwọn èèyàn da ẹran tó náà ń gba owó ọ̀yà ń bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọdẹ ńtọ́ padà wá di pé ọmárì ẹ̀ńtọ́ márì tó jẹ́ ìyàwó rẹ̀ àkọ́kọ́ ọjà ńtọ́ lọ́wọ́ bá bù sí lọ́wọ́ tó jẹ́ ìyàwó Khadija radiyallahu ta'ala ardaha ìyá ìwà máa fi gbogbo dúkìá rẹ̀ ì máa fi hàn ní sàsàlám lọ́wọ́ ọdún tàn sàsàlám tọ́lọ̀ mú ìyá ìsọdọ̀ òun ló tún mú Abu Talib tó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó tún gbà ọ̀dọ̀ ńgbà bàbá rẹ̀ kú lọ́lọ́run tó mú sọ́dọ̀ kọ́dà ńgbà táwọn afa nkọ ìtàn lẹ̀ wọ́n máa ń pè ní amul husni ọjọ́ ọdún ìbànújẹ́ fún anabi sallallahu alayhi wa sallam tí ìbànújẹ́ ilé ko ko ko tọ́lágbára kọ́dà láti lè bá a fi yọrí rẹ̀ sókè láti bá a tó fi dùnnú ìlọ́fà tó fi jẹ́ pé kọ̀pẹ́ sígbà náà lọ́lọ́wọ́n bá mú rin ìrìn òru láti lè bá a fi jọ́ mọ̀ pé ń ọ̀pá ọtí o ọ̀rẹ́ mi náà sì ní kíni o ọ̀rẹ́ mi ló ṣe tábàtú wá wò sáà anabi sallallahu alayhi wa sallam ó bímọ ó bímọ anabi bí ọmọ mẹ́jọ nínú gbogbo ọmọ mẹ́jẹ̀ẹ̀jọ yìí ní rúwáyà náà mẹ́sàn ní gbogbo àwọn ọmọ ìpátá mélòó wá lọ́gbẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam ebe yọ ọ̀rọ̀ kan náà lọ́gbẹ̀rún sàlám bẹ́ẹ̀ òun náà ni Fatima bintu rasulillahi sallallahu alaihi wasallam radiyallahu ta'ala anha wa ardaha ó nìkan lọ́gbẹ̀rún sàlám ohun tó tún wá gbẹ̀yìn ànábì náà kò ju bí oṣù mẹ́fà lọ tó ń ṣe ọlọ́njáde láyé o náà tún ni Fatima náà tún papòdà anabi sallallahu alayhi wa sallam ọ wà lórí dáadáa yìí ọ wà lórí ìmọ̀gbà fún Allah subhanahu wa ta'ala bí àdánwò kan bá débẹ̀ sọ̀rọ̀ sálám bọ́lá wọn sì gbé tiẹ̀ wá yọ yàtọ̀ sí tiẹ̀ jaa fi sahih níta àbá Bukhari min hadith ibn Abbas radiyallahu ta'ala anu arduhuma lọ́dọ̀ Imam Bukhari wọn gba hadith ibn Abbas kan wá tọ́ wọlé tọ́ sọ̀rọ̀ sálám jọ kan nígbà tí ibà mú ànàbí ànàbí wa ń gbọ̀n mọ́lẹ̀ gbígbọ̀n ẹ̀rú bá abúlé Abbas abúlé ibn ah ìgbà tó ń gbọ̀n sọ̀rọ̀ ah dọ́bùrú ti alẹ́lẹ́ yìí bí ìgbà èèyàn méjì ń gbọ́n àpọ̀ nìkan yìí gbọ́n àbíwá ni àjà yóò rí bẹ́ẹ̀ nítorí pé bẹ́ẹ̀ mi ṣe rí sọ́lọ̀ nkọ́lẹ̀ yìí ṣe rí sọ́lọ̀ bàṣọ àtàlà bókàlùkù bá ṣe rí bẹ́ẹ̀ ni àdánwò rí ó ṣe rí sí Allah subhanahu wa ta'ala fún díẹ̀ eléyìí ọ̀kan náà àwọn àfa àwa ní kò burú ẹjẹ́ abayín sọmaráìsẹ̀ kábayín gbé wá lódìdí ká máa sọ pé ẹnì tó bá fẹ́ máa káyà òkè kọ́gbà pé ntọ́lọ́ ńlá ìkìjù ó ní nǹkan ṣe yìí o ó ń pé ìsìbírí lìkúl لمصيبة وتجلد اصبر لكل مصيبة وتجلد gbogbo ẹni àdánwò tó bá dé bọ ṣe sùúrù mọ́kànnì wàhálà bíyàn nàlè màrò àgọ́yé rúmù xaladì. wàhálà bíyàn nàlè màrò àgọ́yé rúmù xaladì. wọ́n lọ rẹ̀ mọ̀ wípé ẹ bó pin àdánwò náà ó ní kí wọ́n sọ pé lágbájá ti kú ọ̀la yé o ẹni ọba ti kù tí yóò kú láyé gbogbo wàhálà ayé yìí ó ti kú òun ọrùn títí ẹ̀ kódà lọ́rẹ̀ mọ̀ wípé dúró náà máa ń làm yusuf mi máa ń tẹ̀rọ a ó máa tẹ̀rọ annali masọ ìbàjẹ́ màdún àwọmọ tẹrọ ànàlìmọsọ ìbàjàmọtò. sọ ma pé àdéhùn tọ́lọ́ ń fasáyé yìí kò níye onìkan náà lọ́ọ́ mọ iye òǹkà rẹ̀ ni ọ̀pọ̀ bí kò mú ọ ìkó mú ọ èyí tí ò mú wọn ọ mẹ́lòmíì èyí tó mẹ́lòmíì tí ò mú wọn ó ti sẹlòmíì náà nu bí kò sì wọrí ó ti sẹ ká tó ti lọ ó lè san tì ń bọ̀ bọ́lọ̀ ń ṣe pín nìyẹn wàtàrọ́ lè má ní ìyàtà dibi marusadi. wàtàrà ni màní yàtàlẹ̀ lè ìbá dibi marusadi. gbogbo báwo ṣe á fàdánwò kó nkàlùkù tó yìí ọwọ́ àfikún sòpin àdánwò yẹn ndúró nkàlùkù ńjọ́tọ́jọ́ rè ó pè oníṣòrókì ni o ibà ni o kọ́sọ̀mù lọ́mọjà ni o ẹ olè lọ gbére mi lé olè lọ gbówó mi lọ ni o ilé lọ́jọ́ náà ni o ìyẹn kan ni o ìgbà tí gbogbo ó di kùn òní nígbà tí ọba sẹ́mi ma dúró náà máa ń làm ní yusuf mímà ń tẹ̀rọ bí mo sì bá ti ń man lam yusab mímà tara bí musibati. àtẹ̀mí àtẹ̀yìn kájọ bira wa ìjẹ́ nìkan bẹ́ẹ̀ ni wọ́n tó lè náwó képe mọ́ mú ẹ nìkan tọ́jẹ́ pé ilé ayé rẹ̀ gbogbo omi tí ayé bù fún sínú kọ́ọ̀pù báyìí kò sí rúndì rẹ̀ ìdùnnú gbogbo ilé ayé látó kéde lẹ̀ sẹ́nìkan bẹ́ẹ̀ tọ́lọ́ ń wò fi nǹkan tí ọmọ bànújẹ́ bàbá tó ń lọ rè sóògùn lọ́dọ̀ rẹ̀ tó gbé búrẹ́dì two hundred naira lọ́wọ́ tó náà ń gbé hàn ìyàwó rẹ̀ pé orí tí bàbá àbàdàn wàá fún mi a máa jẹ́ pé nǹkan ilé ìbẹ̀lọ́dọ̀ rẹ̀ ní òṣè fún rẹ̀ ní búrẹ́dì two hundred naira ní njọ́ lójú sẹ́nìkan bẹ̀lẹ́yẹ tọ́lọ́wọ̀n bọ̀ fàdọ́wọ̀ kan sí kejì kan wàláì bẹ́ẹ̀ jẹ́ pẹ́sẹ́ntì láyé ó ní tiẹ̀ náà ti ń bá lọ́nà kan sí kejì wà lọ́rẹ̀ má wípé tọ́ba wa rí bẹ́ẹ̀ wípé ayé yìí ó ń kálukú ọlọ́run pín tiẹ̀ fún. hadha sabilun lastafi ibi yao hadi. hadha sabilun lastafi ibi yao hadi. a jẹ́ pé àdánwò láyé ọlọ́run ṣe lójú ọ̀nà ọwọ́ ní gbogbo ẹni tí mo dá ayé wọ́n máa rin ojú ọ̀nà ńlọ báyìí gbogbo ọ̀làjọ́ rìn ìtí wá ń yún kálukú ń bẹ̀ ìní ń yàtọ̀ ìtí ó wà máa fi arọ́kàbalẹ̀ tọ̀ jẹ́ kò rí wá sí òní tá a fi fànàbí ṣe bí example fún wa ni wípé dúnà wà idha dhakaruta muhammadan wa musabahu. wà idha dhakaruta muhammadan wa musabahu. ìyàtọ̀ fẹ́ máa yájú lé ológun kí tí ń gbẹ bọ́ọ̀lì olórí ń dojúmọ́ bàbá tó fẹ́ lọ máa soso lẹ̀ tó o bá ti rántí ànàbí àtàdánwò tó dé ba láyé fadhikuri masabaka bin nabiyyi muhammadin. fadhikuri masabaka bin nabiyyi muhammadin. tọ́ ọba lọ́mọ ló kú fún ọ ẹyọ kan lọ́mọ gbẹ̀yìn tàbí sàṣẹ́ràn ní gbogbo ọmọ rẹ. fadhikuri masabaka bin nabiyyi muhammadin. bọ́ọ̀ bá nínú fámìlì lẹ ní ọ̀tá tiẹ̀ wà kèé máa sára àtàlọ́mọ̀lé láti maka lọ Madina. fàdúkùrú masọ bákàbí nàbí yé Muhammad. tọ́ ọba lébi ó ní wàhálà àtàyè títí ẹ ìyàwó Aisha máa sọ pé àìmọye ìgbà mi bẹ́tẹ̀ pé odidi oṣù wọn agbata yọnilé ànàbí bẹ̀lẹ̀ pé wọ́n ò ṣe bẹ̀. fàdúkùrú masọ bákàbí nàbí yé Muhammad. bọ́ ọba ní wàhálà àti ìyàwó mà ní ìyàwó mà kún fáànù sàrànsàrà nígbà tí ń bẹ̀rẹ̀ ayé náà ìyàwó akọ̀díyàtọ̀ láìkì jù nínú àwọn fi ọmọ fanabi sàlám sayé lọ́mọ ni. fadukuru masaba kabi nabi muhammadi fadukuru masaba kabi nabi muhammadi. gbogbo mùsùlùmí pátá ẹni tó bá ti di bọ̀ ọláyé tó bá jẹ́ bánu jẹ́ wà á máa gbé tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tànàbí ó rí i pé dọ́bùn tó tànàbí tó jẹ́ ọlọ́run sì láìkí ẹ̀ ju ọ lọ fúdi eléyìí eléyìí jẹ́ kí o ẹ̀kọ́ fẹ́mi àtẹ̀yí pé àdánwò wa máyé yìí ni bọ́bọ́ wá sá lọ sábọ̀ náà ọ̀dọ̀ rẹ̀ náà lọ sẹ̀rí padà sí tó o bá fẹ́ kẹ́rin ọ̀gbẹ́yìn àdánwò yẹn ọlọ́njọ́ jáde mi àtẹ̀yìn mẹ́jì àkúọ́wọ́ èṣù mẹ́jì ara sínú bínú rẹ̀ jákun yá tasúlì yọ̀nà rẹ̀ ni la hawla wala quwwata. akẹ́ àwọn ọ̀sítàṣù wa kò ní àtẹ̀tàrọ̀ kọ́lọ̀balẹ̀ kọlá kó jí kí a rí yín pẹ́ jazakumullahu khairan wọ́n ti jẹ́ kó yá yí pé ẹ̀dẹ́ ìwà kìtì ọ̀mọ́ ba ti kálukú náà yọ ọmọ bá nùgbèsè ayé tá a wà tó bá ti pèrè lẹ́ni ọlọ́run ọjọ́ ni ọlọ́run ọjọ́ ni ìṣúná ni o àdánwò kádàrá ni tọ́lọ́run ti kára tí ò sì lè fo ẹnì kọ̀ọ̀kan ru ní tí ó ju ìmọ̀ ni wa lọ ọlọ́run má jẹ́ kí ọ̀sẹ̀lẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́n kọ́ lájọ kọ̀sọ̀rọ̀ kọ́lá gbóni láhìláhìlá fún àwọn ìbéèrè tá a bá ní àbí àwọn àlàyé mi tá a bá tó fẹ́ béèrè ká máa pò wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a máa ń pè jáde zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí àjọ kọ́wọ́rin wà sínú ilé agodo ní ìdajì tòní ilé kún gan kọ́lọ́ba àdékọ́lá kọ́ba ní ṣe àlékún kẹrẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa àwọn ustaz wa Ismail ẹ̀rọ àlá àwọn bẹ̀ pẹ̀lú wa bákan náà Shehu Abdulrasaq arówólosúnà àwọn náà bẹ̀ pẹ̀lú wa àfàwà Ali wọn bẹ̀ pẹ̀lú wa Shehu Dhikrullah Abu Nabila àjọ wà ń bí ní sùlónì bídíà àwọn náà ń bẹ pẹ̀lú wa so Abu Salama àwọn náà ń bẹ pẹ̀lú wa ní ìdajì tí ò ní kọ́nà kí ọ̀sán ní kọ̀ọ̀kan wa ẹni tí ń bá ní tẹ́bọ́tìnì náà ní afáwọ̀ Ibrahim ib jacks kọ́nà balẹ̀kọ́lá kí ọ̀sán wọn ẹni tó ń darí ètò òun náà ní afáwọ̀ Suleiman Ibrahim Esaoke wasalaamualeykum wa rahmatulah wa